I'm getting a bad energy from this man. He's giving me a serial killer vibes. Hello. Welcome, sir. How can the universe help you today? Oni, kilo kí lòun lè ṣe fún wa, irú ìrànlọ́wọ́ wo lòun lè ṣe fún wa. Ọ̀kàrí, bá mi wí fún wọn pé mo gbọ́ pé wọ́n ní agbára láti mọ owó kádàrá èèyàn tó gbé wa débi nù. Baba said, I should told you that uh, he had that he have power that can told somebody destiny. Mm. I don't tell people their destiny. I only have a sense of things which may or may not influence them. Wọ́n sọ wípé òun ò kí ń sọ kádàrá èèyàn fún yàn. wá béèrè pé kí wá ni tí wọ́n lè ṣe fún wa. Baba said that what gangan can you spoke or told us. gangan gangan no. ni. Eh, gangan. wàhálà. I think the interpreter needs an interpreter. From my mouth to the ears of the universe. Oh, universe, what would you like me to tell this old man today? Why do you always do this? I don't think you're fooling anyone. You just look so ridiculous. Oh, universe, can you just speak to me and quit the complaint? Speak to me. <sighs> I guess you always have to put off a show for your clients and their simple minds. This man is not a very good husband, nor a father. The universe said that there's problem at home. ọ̀rọ̀ wa náà sọ. ọ̀dọ́ tí yín gangan. látàárọ̀. ṣùgbọ́n ó fẹ́ lè jẹ́. ọ̀rọ̀ ilé káfọ̀bẹ́ bù ẹnu láì yanjú ẹ̀. ó ní ibi tẹ́ ń gbé ò dáa. àánú mi sẹ́nu o. He has three wives and he doesn't treat them right. Mm. Mm? kí wọ́n wí. ó sọ pé inú ìyàwó yín mẹ́ta ò dùn sí yín ẹ ṣe wọ́n dáadáa. Also telling his wives know about all of his side chicks, every one of them. He also cheats on his wife with other women. Ah, ah, ah. ah. ah kí ni n ṣe ọ ṣé bí kò bá lè wá sọ̀tún mọ̀ mo ṣe mọ owó la irán lọ́lé ìwé àbọ̀ ìgbé ìbò mọ́ ni kí wọ́n wí. E, excuse me bẹ́ẹ̀ ṣe sọ yẹn ó ní pé ẹ ẹ fẹ́ràn obìnrin débi wípé wọ́n pọ̀ lọ́wọ́ yín gan-an ni. He doesn't take care of his own children. Rather, It takes care of the children from the side chicks. Ah. Kí ló wí? Aláìbá ọmọ lẹ́rù kó mọ̀ lè rọ. Ẹ wí. Ó sọ wípé ah. àwọn ọmọ ọ̀tá lẹ máa ń tọ́jú ẹ̀ kì í tọ́jú àwọn ọmọ tó jẹ́ tinú ilé. Ìwọ béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn wo lọmọ ọ̀tá, àwọn wo ni tẹ́lẹ̀ àbárò ọmọ ilé kọ́ nìwọ. Baba has also been involved in some shady deals that has gotten him into trouble. Ah. Oh. ah, ah. ah, Ah. Sórí rẹ̀ ò burú. Rárá. Kí wọ́n wí. Ó sọ wípé ẹ ti ti ọwọ́ bọ àwọn nǹkan kan tí ó fa wàhálà wọnú ayé yín èmi kọ́ òun ló sọ o. èmi tọwọ́ bọ àwọn nǹkan kan. bẹ́ẹ̀ ni. wọ àwọn bíi ihò. tẹ tó fa àwọn. tọwọ́ wa lè jáde. wàhálà tẹ wá kọ́wọ́ bàtẹ fọwọ́ jáde wàhálà ló kó jáde. èmi kọ́ èbèrè pé bíi kíni. bàbá sẹ́. àwọn nǹkan wo mo tọwọ́ bọ̀ tọwọ́ ò lè jáde bíi kíni. Mm. sister see all this one that i have been told in us since can you please. told us something very nice that I can told Baba. Mm. All this one that you have been told or sold in, hmm, it can put me to problem and even you too. Hmm. Ṣé ohun tí mo hmm. See this Baba, I don't trust him. There is something very shady about him. And you see the interpreter, <laughs> he is also a suspect. I am just telling him what the universe asked me to tell him. You cannot shoot the messenger. I have not even started to scratch the surface yet. Dákun, kí ni n sọ, kí ni n sọ látòní? Ṣé ó ṣàlàyé àbẹ́nìkan wá ro ẹjọ́ mi fún mi? Rárá o, ó sọ wípé àwọn àlùjọ̀nù ní ohun púpọ̀ láti bá yín sọ. Ah, ó da àwọn àlùjọ̀nù ọ̀hún gan-an dàbáyé wí fún kó gbé àwọn àlìjọ̀nú kí wọ́n yọjú sí mi kárìíra wa ojúkòrò kì í pojúkòrò jẹ àwọn àlìjọ̀nú rẹ gan da kọ́ yọjú kọ́ yọjú kájọ bára wa sọ̀rọ̀ kọ́ yọjú ah, kí ló dé. baba said mm -hmm. that he wants to see want to have one on one mm-hmm. with aljanu because mm -hmm. eyes of koro and koro eyes cannot shop koro eyes because he wants to see them one and one mm. now. Ojú kòró gbọ́dọ̀ pojú kòró. Eyes of kòró cannot kill kòró eyes to shop. Okare. Here. Now what for this kind disrespect too. Oh? So it is me they are calling spirits. Look, I didn't say they are spirits. I said they are the universe. Universe. I say universe. Oh. Baba. Mm -hmm. ó sọ pé àwọn ayé ló sọ bẹ́ẹ̀ pé kì í ṣe àwọn àjọ̀nú. ọ̀dà n ò ṣetán láti gbọ́ tàwọn ayé tí wọ́n wí bá ohun tí mo bá wá kọ́ nù wí fún un. baba seld baba seld that that is not why you are here. okay why then are you guys here. bàbá hmm? ó ní kí nìdí tá a fi wá wá bí. o ṣeun o jèrè o kárẹ̀ wo ọmọ mi bó o bá létí tó o gbọ́n téèyàn wí ohun tí mo bá wá ní pé àwọn oníbàárà mi tèmi àmọ́ ṣiṣẹ́ fún gbogbo wọn mo ò rí wọn mọ́ mo mm-hmm. ò rí wọn mọ́. Baba Seud, as we told you we are here because of his customers. Customers? Yes. Which customers? Ó láwọn oníbàárà wo. Sọ fún wípé èmi náà mo oníbàárà o mm-hmm. tèmi mọ́ ń ṣiṣẹ́ fún mm-hmm. tí wọ́n mọ́ ń wá sọ́dọ̀ mi mm-hmm. wọ́n pọ̀ bí eṣú ṣàdédé ni wọn ò dédé rẹ́ni kankan mọ́ nígbà mo wá rí bíi méjì mẹ́ta nu wọn mo wá pè wọ́n mo ní ẹ wá mo ní kí ló dé tí wọn ò rí yín mọ́ ọ̀nà àwọn ò lè wá sọ́dọ̀ mi mọ́ ǹjẹ́ kí ló dé wọ́n ní ọ̀dọ̀ rẹ̀ ló tí àwọn ná táwọn ń gbà lọ n tó mú mi wá gangan gangan nu o kí ló dé tó ìṣe bẹ́ẹ̀. màá sọ fún sí i. Baba said ah. that it have take that plenty plenty customer of him always come before before but now they don't come again. You know, ask them one two three of the customer that why you know come inside again. They now told him what he told me oh I will sell it now. He told me that they have come to your side and they will not come to his side again. Mm -mm. I think he has the wrong place. I don't sell anything here, so I don't deal with customers. Tell him that. Don't call me a crazy girl. Ṣọ́dìgùn ìwọ ọmọ kékeré àná èèyàn ń dédé bàgbàlagbà tọwọ́ bọnú àwo àgbà mọ́ ń jẹun kò fọmọdé ni o ọbẹ̀ fọ̀ lábàtà ah. ó sì fẹ́ yọ̀ bẹ́ẹ̀ tí omi ló rò pé ó kú. baba zeld look at me you want to bam bam you want to shade with the bill boys na you dey run katakata you dey run kitikiti no fit drop water drop. ẹ eh? ó ṣe é dorí mẹ́. Baba has bars ṣá. ó fẹ́ gbóúnjẹ lẹ́nu mi. yes. ó mú gbogbo oníbàárà mi ó kó wọn mọ́wọ́. ó mọ̀ pé ẹni tó bá fẹ́ gbóúnjẹ lẹ́nu ẹni ọ̀nà ẹ̀mí ni wá. bàbá parú onítọ̀hún ní kò lẹ́wọ̀. ìwọ ta lẹni tó gúnyán fún ọ tó ní tọbẹ òṣòro. who make padoya for you tell you no worry about soup. mi ò fẹ́ mẹ́ni tó ṣe fún ọ. tó le tó tàwọn ọ̀yà mi òṣòro mọ̀nìkà. àwọn atorí japa. yes àti díjẹ̀dọ̀ wọ́n ti wà round. olókìkí òru àwọn ọ̀gá wa tá a gbẹ wọnú yàrá. ó rí i wò. I knew it. I knew that there was something with this man. His energy was off from the moment he walked in. ẹjọ bàbá nítorí ọlá ẹjọ mi máa fọwọ́ kọ́tẹ́ǹtì sọ mi ò gba kọ́sítọ́mà yìí. orí mi o ẹlẹ́dàá mi o ah. èmi fáyemí ọmọ àjíkí olódùmarè o èmi adékọ́lọ́yàbí rẹ̀ mo ṣàwọ ọ̀sán mo ṣe tòru gbogbo ẹbọra mo bá jẹ o lè sọ Yorùbá ọmọ yorùbá ni ọ òwò afẹ gbóúnjẹ lẹ́nu mi ògbó oníbàárà mi ìwọ o fẹ́ dójú tì mí. kò rí bẹ́ẹ̀ sà kò rí bẹ́ẹ̀ ká ní mo mọ̀ gbọ́dọ̀ yín lọ sí wa ni mi ò ní jẹ́ kó wọlé. ó dáa ó ti yé mi pé ìran yorùbá ni ọba yìí àmọ́ ohun tí mo fẹ́ bi ọ́ kó dá mi lóhùn bóò ló ṣe mọ gbogbo ohun tó ń sọ nípa mi àwọn wo ló wá rojọ́ mi fún ọ. Ah, ah, ẹ wo kò sẹ́ni tó bá sọ̀rọ̀ yìí fún mi o mo fẹ́ lọ dá mi ṣẹlẹ̀ rí kò sí. kò sẹ́ni tó wá sọ̀rọ̀ mi fún ọ. kò sí kò sí kò sí. gbogbo ohun tó wá ń sọ nípa mi o ibo ló ti gbọ́ ta lẹni tó wá wí bóò ló ṣe mọ̀. ẹ wo agbára tí mo ní láti kékeré ni. Aha! Amaka is here. Dúró mbẹ̀. Ẹ̀mú kì í múrin tì lágbẹ̀dẹ. Yes. Ta ni ọ́? Kí ló wá wá bí? Kí ni tó wá ṣe? Kí ló pa yín pọ̀? Ah, good afternoon. Um. I'm just looking for number 16 Unity Close. I just said I should come in and ask, but I see you are busy, so I'll just go. Oh, I'll just... Èyí tá a wí fún bẹ́ẹ̀ lọ́gbọ́n gbọ́. Èyí tá a wí fún bàbá lọ́gbọ́n gbọ́ kóṣẹ kóṣẹ ń tìlá kọṣẹ ìwọ wọn ń pè ní amaka àbí amaka ah, yes amaka no. amaka amaka tell him that i'm a good person that the only thing i do here is just talk to the universe and he will tell them what they need to know. this lady i've never seen her in my life i don't know her i don't i don't i've never seen her never. amaka you are my best friend o. Oh. wàhálà. Amaka don't disappoint. Baba, ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn méjèèjì. Dákẹ́ ń bẹ̀ wọn, ó tó báyìí, ó ń yé mi bọ̀. Iyè kan kítíkítí ọ̀rẹ́ kan kàtàkàtà lẹ́yìn méjèèjì. Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń gboníbàárà mi. Ah, kò rí bẹ́ẹ̀, bàbá kò rí bẹ́ẹ̀. Ẹ eh, bẹ́ẹ̀ bá wá pé kò rí bẹ́ẹ̀, àfi kẹ́ ẹ wá gbogbo oníbàárà mi kan, kẹ́ ẹ dá wọn padà sọ́dọ̀. Àìjẹ́ bẹ́ẹ̀. Ẹ wo. Ah jí wọn sọ yín dàrú. àmì ló ń sẹ́ tó. wọ́n sọ yín di àdó ìjà mọ́. àmì ló ń sẹ́. bẹ́ẹ̀ bá dáhùn oníbàárà mi padà. bàbá kíákíá. bàbá àmì ló ń sẹ́ tó. bàbá ó tóun mọ nǹkan kan pa ẹ. irọ́ wọn pa. My name is Susie. My name is Susie. fi ń jẹ ìgbàdo. ọwọ́ ti bà wọ́n. nígbà bá yá ọmọ tún lọ́ọ́ rà gbọ́n. Mm. bẹ́ẹ̀ bá tún dá mi lóhùn àátẹ̀bà ìbí mm. là ṣe bẹ̀ láti jẹ àfi kẹ́ dá mi lóhùn tẹ́ lè ṣe fún mi ká tó lè kúrò níbí lónìí. Where's the universe now? Why aren't they helping us? I told you he didn't have the balls to do anything. He's here. He's working on it. You should walk faster, Biko. I am not a magician, Amaka. This is not how I plan to die now. Uh-uh. I'm supposed to be in the arms of my husband when I'm like 85 after one round. Then I can go and live happily ever after, not this. <laughs> I can't believe that's what you're thinking about right now. It's not my fault. Don't blame me. Uh, I, I, I think happy thoughts when I'm stressed. <laughs> it is all your fault. Why did you call me to come here? I'm sorry. Ah. I was expecting that. I know that the man is suspicious, but no, is is this full on psycho? Hey, hey. oh. ẹ tí ìrọjọ rẹ dá mi lóhùn àbí ó dáa. ẹ wo bàbá níwájú ọlọ́run àtẹ̀yàn mi ò mọ nǹkan kan nípa àwọn oníbàárà yín o ewu mi ò mọ kókó nípa wọn. òpùrọ́. èmi gan tiẹ̀ mọ̀ pé irú èèyàn bíi ti yín wà ládùúgbò yìí èmi kò ṣí ṣọ́ọ̀bù ni pé kí n máa fi ran àwọn èèyàn lọ́wọ́. ìwọ sí ṣọ́ọ̀bù kọ́ ọmọ fi ran àwọn èèyàn lọ́wọ́ kí ni gbọ̀ngàn tí wọ́n ń ṣe fún àwọn èèyàn ọ̀hún. àbí. kò eh. sọ fún sọ̀rọ̀ sókè. ẹ ẹ wo mo máa ń sọ nǹkan táwọn èèyàn bá fẹ́ mú fún wọn àti nǹkan tí ẹlẹ́dàá wọn bá ń sọ ń pa wọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn. o tún ń dúró níwájú mi parọ́. ọ̀dà iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ owó di ọmọ aláṣẹ là ìdánwò mo fẹ́ ṣe fún yín yìí o mm. bẹ́ẹ̀ bá yege orí yín kó yín yọ bẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá yege inú àdó yìí ni wọ́n. ọ̀ya kí ni o lè sọ nípa ẹni yìí. He is the only child of his mother and she loves him very much. wọ́n ní pé wọ́n nìkan ni ìyá ẹ bí ìyá ẹ dẹ̀ fẹ́ràn ẹ gidi gan. But he was giving her too much trouble. That is why he was sent out to Baba wọ́n tún ní pé wọ́n mú wá sọ́dọ̀ yín torí pé wàhálà ẹ̀ pọ̀ gan. òdodo náà sọ wọ́n rí sọ. He needs to take his life seriously and try to be a better person for himself and then his mother. wọ́n tún sọ pé hmm, ó ní láti ṣe dáadáa gan fún rẹ̀ fún òun fúnra rẹ̀ àti fún ìyá ẹ̀ nǹkan tó ń sọ nìyẹn bàbá mi o bàbá o mother I no go forget you for this. Ah, also, he has two kids on the way. Ah, Baba, wọ́n sọ pé ó máa bímọ. <laughs> Oniye. Say what? Ah. You are going to have kids. Uh, kids? Ọmọ ẹranko ni kids. Children of goats. What which way? Ah, wo bàbá irọ́ náà pamọ́ mi o. Wọ́n ń parọ́ ni. Ẹ ṣàrí pọ́n ti mú gbó. Irọ́ náà pamọ́ mi. Irọ́ ni. <laughs> Wọ́n fara rẹ̀ balẹ̀. Ẹni tí ò láya ìṣòro ni kànáà rẹ̀ kú. Yeah ẹni tí ò kọ́lé ò ní gbowó lé níbo ni ó ti bímọ ọmọléèwé kò níyàwó. bàbá ẹni tó ń fẹ́ òun ló máa bímọ fún ọ. ta ni mò ń fẹ́ ta ni mò ń fẹ́ bàbá ẹ jẹ́ ká máa lọ irọ́ náà pamọ́ mi ta ni mò ń fẹ́ mi ò mọ obìnrin bí mo ṣe wà ẹ̀yin náà ẹ wò mí náà. Mm, mm, mm, ṣe sùúrù ṣé òun ní ń fẹ́ èèyàn ni àbẹ́yàn ní ń fẹ́ àbí ta ní ń fẹ́ra wọn. mo ti sọ tẹ́lẹ̀ bàbá mo ní pé yóò tó ń fẹ́ òun ló máa bímọ fún un. bàbá ẹ jẹ́ ká máa lọ. wá mi ẹ mọ lọ́gùn. ó ń parọ́ mọ́ mi ni ẹ ṣàrí pé èéfín bò wá ń bàtà wá bí wọ́n ti mú gbóyó wọ́n ti yó àwọn ẹni mú gbó ni. o lè tó lẹ bó bá dákẹ́ ẹnu rẹ̀ ń bá la kíní ìmọ̀ lórí orí rẹ̀ ó fọ́ká ni. Tell them he's expecting a set of twins. I want to see the look on their faces. Ah, Baba, ẹni tó ń fẹ́ ló máa bímọ fún. Ah, ah ní sùúrù o ìwọ fún yàn lóyún. bàbá irọ́ pamọ́. gbẹ́nu rẹ dákẹ́. ọ̀dà bó o ṣe fẹ́ tọ́jú ọmọ àtẹni tó fún lóyún. àwọn ọmọ ni sà. àwọn ọmọ mélòó. one two. Boku my shoe. Three, four. Run for your life. <laughs> Ọmọ méjì. you'd better wake up because I have not even gotten to the best part yet. Tell Baba to ask him who is carrying his children. Baba, wọ́n ní kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ta lẹni tó fún I Àdójú ti ní ọmọ. Ìwé nìyá rẹ̀ ran kó lọ́ọ̀ ká o tó lọ fún yàn lóyún. Bàbá yóò mọ̀ mọ́ Your mama. Wahala! Somebody that is known as Makanaki on the streets. Baba for the girls. Ká gbà pé ó mọ̀ ọmọ. Ta lẹni tó o fún lóyún? Ìjáde ọmọ yẹn No. Àmọ̀ pé ọmọ yẹn alábàlà. Rárá. Òdà ah, ah. Bólú òní búrẹ́dì. No. Òdà ah, Ronke Ronke àbúrò Bólú ta ẹ̀wà. No. This is getting boring. Tell Baba it is one of his side chicks. The one he promised marriage. Oh my God! I can't believe he impregnated one of Baba's side chicks. Auntie, sister, help my life. Don't tell him. Don't told him that this thing that you want to told him, Major. Because if you told him, he, he will kill me. I will go to Alakeji. Fara rẹ balẹ̀. Kí ni tó ń sọ gan? Yàrá mi ò mọ̀ mọ̀. Àníta lẹni tó fún lóyún ni wọ́n ń bí See. There's no way I will not tell him because he will soon find out one way or another. Actually. Ilé ah, This is getting so good. I'm loving the suspense. What is going to happen next? Will Baba A put a spell on him and turn him into a fowl? Or B, will Baba just kill him here? I guess we're going with option B. Ah, sometimes I love this job. You can't get this drama on TV. mo ní ta ni kíkẹ́ tó fún lóyún. Hey, eh, auntie, please, am I tell me now that I'm the one that have the baby? Because uh, Kíkẹ́ lọ́mọ that I know like that, she say, Slay Kun o and i'm very sure pé i'm not the only one that always tẹ bọ́tà sáàrin búrẹ́dì ẹ̀. <laughs> tèmi ti bá mi i don see how work no hope no life and i want to give i want to have baby. <laughs> you better go and get yourself a job and you must take care of the mother and the child or else this will be bad for you. ah okay okay ati see there is this game I want sure results. Man you home, Chelsea away. If I carry them, go-go or straight winning, what, which one? What are you talking about? This, this is it. If I if I carry the Man U straight winning with hundred naira, it's three million. Mo I have money to flex with my friends and ah, you know, with Kike and the babies. if you know what is good for you, you will run after Baba because as he's going, he wants to go and do jazz over your head for sleeping with his ah, Ah, oh, oh, you know, you put my brother. Get out! Get out! Don't call me a crazy girl. Don't call me a crazy lady. and you're all you think he. I know your little secret. Don't tell that you see.